This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Ànábì ní wa tu'matan lil masakin ọjọ́ oúnjẹ fún àwọn aláìní ọ̀rọ̀ yìí fi yé wa yí pé ní táwọn fi yọjá ká ó gbọ́dọ̀ jẹ́ ìṣe pé akàn ẹlòmíà ó ya sọ pé ẹkẹ ẹjẹ afasọyọ náà no wà ìfasọyọ ọjọ kan ẹlòmíì bàtà ló wọn fi yọ a ò gbọ́dọ̀ fi bàtà yọ oúnjẹ ni àwọn Yorùbá náà ni tó ń jẹ bá kú nínú ìṣẹ ìṣẹ kínní ìṣẹ bùṣe fífò oúnjẹ yọ yìí ó fi yọ pé tálíkà là yọ fún ẹni tó bá gbóúnjẹ fún tó bá ní àwọn ọmọ ní ìdì kìí ṣe tálíkà o ìyẹn ni ó fi yọ ayé pé àìfowó yọ jákà ànábì òfowó yọ sallallahu alaihi wasallam tá a bá ń fowó yọ kò sí tálíkà mọ́ wọn ò ní jẹ́ ọgbádùn òbí ọ̀yà mo fẹ́ yọ jáka ẹ wá máa wá jáka owó lẹ́ẹ̀ma gbà ẹ̀dá béèyàn bá kọ́lé tó ṣe mo máa ní ẹ gbowó sí òní gbowó ni yóò gbà màmí bá ní kọ́ gbó oúnjẹ yóò gbà á á i have tálíkà tẹ́ bá lẹ́ ń pín oúnjẹ níbi kan wọ́n bò ní àwọn tó bá ti bò ó yẹn lọ́ọ́ mọ̀ pé tálíkà ni kódà bọ́sàgbàlagbà onídìgọ́ ẹ̀sẹ̀ máa béèrè pé ọlọ́kànjúà kì í sọ́kànjúà o ẹ bá ti ń pín oúnjẹ tó bá láwọn èèyàn tó wá bẹ̀ àwọn tó wá bẹ̀ yẹn mọ̀ pé tálíkà ni wọ́n mọ̀ tí wọ́n bá ń pín owó àtolówó àti tálíkà kódà àwọn oníjẹ́ tálíkà ò rí gbà àwọn olówó ni ọgbà gbogbo ẹ̀ ìdí nìyẹn láfi máa mọ̀ pé àfikà padà sínú súnà ànábì wa Muhammad sallallahu alaihi ọmọ akẹ́kọ̀ọ́ mbẹ ànábì lé oúnjẹ ni ẹ fi yọ owó ti mbẹ nǹkan mi mbẹ wọn ò nǹkan mi yọ àfọ̀njẹ yẹn pé tálíkà láàmà yọ jákàf bó láti wá yọ kí n anabi alayhi salatu wa salam wọ́n sọ pínyẹ wọ́n sọ sí wọn fún abúwa náà láàmà múdù ni àwọn náà mudu mẹ́rin àbí ó sì déédé ẹ̀kúnwọ́ wa ẹ̀kúnwọ́ wa kan sí déédé múdù kan mọ́ wà fọmọ kékeré yọ ń báyìí a máa yọ jáka wa pẹ̀lú múdù bàbá wa máa múdù ká sì máa múdù lọ́dà tọ́ ọ bá ti mẹ̀kún ọwọ́ rẹ sáàmù kékan nínú ilé mo ti sọ fún wa yìí o ní ìdíkọ́ ẹ̀sẹ̀ máa ń wọ́n mọ́ká ìfẹ́ bá ara múdù bọ̀ ẹ lọ kánú kí ló ń dààmú ara rẹ̀ sànàbí ni ẹ ra ìran abọ́ kan ní ká fi máa yọ jáka ni sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam international nìyà ìwọ gangan fúnra ara rẹ̀ tó bá délé ní ìsìnmọ́ wulẹ̀ wọn sọ pé àfa ẹ̀ bá fi múdù ránṣẹ́ mọ́ dààmú lè mọ́mù mọ́ wọ́n sì dààmú àfa àdúgbò mọ́ ìwọ náà bọ́ lé bu gaari bu ráìsì sílẹ̀ tó wọ́n jẹ́ sí pé wà ní tàbí nǹkan tí a fi ń yọ ni tọ́ ọmọ bọ́ agbára rẹ̀ ká tọwọ́ bọ̀ tí ìbá kọ́ wá mú bóyá ike kan lọ́dọ̀ rẹ kọ́ dà á sí tọ́ba ti ṣe déédé ẹ̀kún ẹ̀ fojú gírèdì ẹ̀ pé bóyá déédé rẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá yóò fẹ́ yọ kínní tó dọ́ba ẹ̀kọ́ ọmọ kékeré ni tí ọwọ́ rẹ̀ kì í sọ́wọ́ àgbàlagbà fún ní kéèyàn pé lọ́ọ́ fi lọ́ọ́ fi yọ ìwọ náà ti ní mú dùn lé nìyẹn ìsinmi bàbá tó ra onídẹ onírin tí wọ́n kó wáyà láti mm, India àwọn China náà ń ṣe é àwa náà lè ṣe fúnra wa láti inú ilé wa láì lọ síta nípa báyìí múdù mẹ́rin náà ni ṣíṣe sọ́ọ̀rù kan ó náà ni ẹnì kọ̀ọ̀kan yóò máa yọ lórí ara rẹ̀ gbogbo wa máa yọ fúnra wa a sì máa yọ fáwọn ìyàwó wa àti gbogbo àwọn ọmọ wa àti gbogbo àwọn tó bá ń bẹ lábẹ́ àkóso wa.